بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه ومن والاه من يوم تسع جاكي جنين وأصم صفا إبانا دون أتي أغاني أدون أتي أدون من جديني أدتا في جاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته náfìlà ní síwájú ìrun jọ́mà kò ní gbèǹdéke tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún yẹn lèyìn òkun ọ̀dà bíi àyílà tá a máa ń kí tá a sọ pé á kà méjì bìfọ́ àbí mẹ́rin méjì bìfọ́ mẹ́rin lẹ́yìn tí ìrun jọ́mà yìí tọ́lọ̀ bá yọ̀ǹda fún mi ni nítorí hadithu kan tí ó wá tánú sọlá sọlá ń sọ nípa ẹni tó bá yẹ tó di jùmọ̀ ó sọ síbẹ̀ ọ̀sọ̀ yìí pé súnmọ́ yusalli ma kutiba lahu wọ́n wá kí wọn kọ́lọ̀ ń bá yọ̀ǹda fún nínú nẹ́fìlà wọ́n ìyẹn lè yan nẹ́fìlà on rent wọ́n di pé màmá jáde ṣe kútùbà fún wa wọ́n ta bá kírun tán so hadith tó wà yìí pé èèyàn lè kí rákà mẹ́rin wọn bẹ tani sọlá sọlá ń sọ yìí pé ẹnì kọ̀ọ̀kan yìí bá ti jùmọ̀ àti ọ̀fàlì sọ́lẹ̀ báyìí àrùbáà kí mẹ́rin lẹ́yìn rẹ̀. hadith omi tó wà tọ́jú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma orí ilé yẹn ni abdullahi ibn umar wà. ìgbésẹ̀ yẹn bá kí jùmọ̀ àtàn <coughs> kí yẹn kí rákà mẹ́fà lẹ́yìn rẹ̀ sèyí yóò téèyàn bá mú nínú rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n bá sì wòyàn lé kí méjì ní mọ́sálásí ní jọ́wọ́ nígbà tí yẹn bá délé kí yẹn kí mẹ́rin àbí kí yẹn sì kí mẹ́rin lẹ́yìn rẹ̀ àbí kí yẹn kí mẹ́fà lẹ́yìn rẹ̀ sọ sí yẹn sì ti ọba ara yẹn lọ́rùn sọ eléyìí ni ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà fi là ìjọba ṣùgbọ́n kò yẹ ṣe pé nígbà tí wọ́n mú bá ti wá parí kútùbà alákọ̀ọ́kọ́ lábàá tún sáré dìde ìyẹn kọ́mọ̀ sáwọn yẹn lára wọ́n sáré dìde wallahu a'lam bóyá nítorí wákàtí kan tí wọ́n ní gbàdúrà máa ń ṣẹlẹ̀ eléyà lè jẹ́ kan náà ọ̀rọ̀ táwọn míì ń wò tí wọ́n bá ti ṣe kútùbà alákọ̀ọ́kọ́ kan báyìí ẹni tó jókòó tí ò kírun tẹ́lẹ̀ yóò sáré dìde káfíà ní wọn wà nù súnà hátà kí wọn mú ti bẹ̀rẹ̀ kútúbà téèyàn bá wọ ọdún mọ́sáàsì gbára báyìí kó ṣe tahiyatul masjid lọ kó ṣe tahiyatul masjid lórí pàdánù sọlá sọlá ń sọ fún ẹnì kan tó ń pè ní sùlẹ́ẹ̀kì ọlọ́wàtọ̀ fáàní arákùnrin yìí wọ jùmọ̀ nígbà tá a níbi sọlá àlùsọlá tó ti bẹ̀rẹ̀ fún wípé dìde èèyàn pé kódà kí máa mú ti bẹ̀rẹ̀ kútùbà èèyàn ṣe tahiyatul masjid èèyàn ṣe tahiyatul masjid ìwọ́n lẹ́yìn ìgbà téèyàn ti ṣe tahiyatul masjid àbíyàn sì tèdè oṣù sí nẹ́fìlà rẹ pẹ̀tẹ́ ìgbà tí wọ́n bá jókòó kútùbà alákọ̀ọ́kọ́ kò ní ìdí ká tó sẹ̀ sáré sí nẹ́fìlà kan lọ. àárí ẹ̀rí kankan kótó ti pé ó dìde kẹ́ẹ̀kejì nẹ́fílà bìfọ́ bọ́lọ́mù bá ṣe fún yàn lágbára nẹ́fílà afájúmọ́ ilé jẹ́ mẹ́rin ilé jẹ́ mẹ́fà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك